àwòrán ìkọkànlélọ́gbọ̀n lílé ẹ̀mí èṣù jáde ọkùnrin kan wà ní ìgbà kan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èṣù okùn tàbí ẹ̀wọ̀n kò lè dá a dúró nítorí pé àwọn ẹ̀mí búburú tí ń gbé inú rẹ̀ yìí ní agbára púpọ̀ jésù pàṣẹ wípé kí àwọn ẹ̀mí àìmọ́ náà kí ó jáde kúrò nínú ọkùnrin yìí ọkùnrin náà sì rí ìtúsílẹ̀ lábẹ́ agbára àwọn ẹ̀mí búburú náà ọkùnrin náà lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ láti sọ ohun tí Jésù ṣe nínú ayé rẹ̀ fún wọn. Jésù gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí búburú lọ́wọ́ Sátánì àti lọ́wọ́ àwọn ẹ̀mí àìmọ́ tí ó rán wọn níṣẹ́ káàkiri wọ́n sì tẹríba fún Jésù gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù Kristi kì í ṣe tìrẹ tí Ọlọ́run ni ìwọ ń ṣe Sátánì kò ní agbára lórí rẹ mọ́ kọ ojú ìjà sí Èṣù bí o bá sì ti kọ ojú ìjà sí yóò sá kúrò lọ́dọ̀ rẹ Pe àwọn onígbàgbọ́ mìíràn láti ràn ọ́ lọ́wọ́ nínú àdúrà. Bí o bá ti ṣe ìgbọ́rọ̀ sí Jésù, yóò dáàbò bò ọ́. Sátánì kò sì ní lè borí rẹ.